Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí làbá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèní. abalajo ní sam wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero oh five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ wá káàkiri gbogbo àgbáyé. fún gbogbo ẹ̀yin tá a jọ rìnrìn àjò náà látàdó jábẹ́kúta òun náà la ṣe máa ń sọ wípé ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa wákàtí kan pẹ̀lú ọlọ́run anna with God. inú ilé kún lẹ́nu bẹ́ẹ̀ ládẹ̀ ṣe rìnrìn àjò yẹn. gbogbo ẹ̀yin tẹ́ ti dáàpọ̀ pẹ̀lú wa lórí àtẹ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Live Fresh one zero five point nine. bẹ́ẹ̀ wá ṣe darapọ̀ pẹ̀lú wa mo ti ń rí gbogbo àwọn kọ́mẹ̀ǹtì ẹ láìkẹ̀ ẹ dẹ̀ bá wa ṣíà ẹ̀ tẹ́ ẹ bá ti ṣíà ẹ̀ á forí ọ̀fẹ́ sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò darapọ̀ pẹ̀lú wa láti lè padà wò ó àti pàápàá jùlọ gbogbo àwọn ọ̀rẹ́ yín pátápátá àwọn náà darapọ̀ pẹ̀lú wa. God bless you. God bless you ẹ máa bá mi ṣíà ẹ̀ dáadáa. àkókò ò bá mi ṣọ̀rẹ́ rárá rárá. ṣùgbọ́n ṣáájú ohun gbogbo ẹ mọ̀ bá a ṣe máa ń ṣe a máa gbàdúrà. tá a bá ti gbàdúrà tán. màá sáré gbé ìgbésẹ̀ kan. àǹgá ìzàpàlà màá bá wọn fi ọ̀rọ̀ ìjomitoro ọ̀rọ̀ ìṣẹ́jú kékeré màá lọ sí. Si ìtàn àwọn akọni ìgbàgbọ́. ìṣẹ́jú díẹ̀ ló kù máa jẹ́ kẹ́ ẹ mọ̀ nígbà tí ìwé yẹn bá ti jáde. nínú oṣù yìí náà ló máa jáde nítorí ìdí náà mi ò ní sọ̀rọ̀ nípa àwọn akọni ìgbàgbọ́ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ. ṣùgbọ́n mo fẹ́ ká tún mú àwọn bàbá bàbá so màá bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn lẹ́nu ní ṣókíṣókí ni màá wá ṣe ti àwọn bàbá bàbá ẹ̀ ṣùgbọ́n ìwé tí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀yẹn tí pásítọ̀ Ṣeun Oyèwùsì tí wọ́n kọ ohun tó fi yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìwé ló wà ìtàn bàbá àpòstélì ìtàn ọ̀ṣọ́fà ìtàn bàbá orímọládé àti bàbá wa josiah olúfẹ́mi akíndàọ̀mí ṣùgbọ́n ilé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló wà lójú kan nínú ìwé kan náà ó ti parí ṣùgbọ́n màá sọ bí tá a ti lè ríra nígbà tó bá yá ìtàn bàbá mósè orímọládé tó dá ìjọ cns church sílẹ̀ ìtàn bàbá wa. apọ́stù Joseph àwọn baba ọlá àti ìtàn baba wa Josiah Olúfẹ́mi Akíndàọ̀mí àwọn mẹ́rẹ̀ẹ̀rin wà lójú kan tó mo fẹ́ máa mú àwọn bàbá bàbá lẹ́ni máa kọ̀bẹ̀ lórí bàbá wa Timothy Olúwọlé Ọ̀bádáre so tí mo bá ti ṣetán pẹ̀lú àwọn guys ọlọ́run màá kọ̀ sáré lọ nípa àwọn bàbá ẹ̀ gbogbo ẹ̀ náà la máa mú àwọn bàbá àbíyè àwọn bàbá odùbánjọ àti gbogbo àwọn bàbá bàbá captain Abiodun Akíṣọ̀wọ́n gbogbo wọn pátápátá la máa sọ̀rọ̀ nípa wọn. àlejò mi náà ló máa gbàdúrà fún wa pásítọ̀ Gbénlé Ọlákúnlé David Precious. tó bá ti wá gbàdúrà tán la máa gbé ìgbésẹ̀ tó kàn láti House of His Grace Christian Center International ohun táyìn kọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì bí ìránṣẹ́ Ọlọ́run tó ṣe ń gbàdúrà fún wa ẹ wá mọ ìdí tí mo fẹ́ kẹ́ ẹ mú ìrìn àjò yìí ní pàtàkì òun ni wípé wọ́n rán mi sí yín o ọ̀rọ̀ àárín èmi àti wọn ni èní ni wọ́n máa parí ìrìn àjò ààwẹ̀ àti àdúrà one hundred and thirty days èní ni wọ́n máa break gẹ́gẹ́ bọ́lá ṣe jẹ́ bẹ́ẹ̀ de wọn ó jẹ́ àkókò tí ó wá ìbọ̀mú ẹ wá kẹ́ẹ̀tì ẹ̀ fi ìfàmì òyàn yẹn one hundred and thirty days kì í ṣọjọ́ kékeré kẹ́ẹ̀tì ẹ̀ fi súre fún àwọn èèyàn so àwọn ọlọ́mọ àgbàdúrà pẹ̀lú wa ohun tẹ́yìn kọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì bí ìránṣẹ́ ọlọ́run bọ́ba ṣe ń gbàdúrà fún wa. jésù olúwa wa ní orúkọ jésù ọlọ́run á ọ̀gá lórúkọ jésù ẹgbà ọpẹ́ wa. àmín. gbogbo odi líle odi tó dàbí irin níwájú ẹnì orúkọ jésù odi yẹn ó yẹ orúkọ jésù kristi nígbà tí joseph tó láàlá ògo tó láìlá ire aláyàn òṣẹ pàtó wà nínú odi ó kúrò nínú odi ní aláògo wá sí ìmúṣẹ gbogbo odi tó yẹ ẹnìkan kan kárúkọ jésù lóru ẹni orúkọ jésù orin ẹyà kan orúkọ jésù kárí àánú gbà jésù olúwa wa. Oh, yàtọ̀ sí pé àṣẹ wá látòkè tí ò dẹ̀ ṣe é dá dúró tí èèyàn bá ti rí ohun tó dára tó dẹ̀ dùn ó máa support ẹ̀ ni. àwọn màmá wa ìyá ìbẹ̀ta tèmítọ́pẹ́ títí lọ́pẹ́ ayéfẹ́lẹ́. ojú ti ká ojú ta ṣe ní. ara àwọn ọmọ tí wọ́n bí nínú ẹ̀mí náà rèé. ìyá ọ̀la ní sẹ́ẹ̀ ṣùgbọ́n yàtọ̀ sí pé àṣẹ wa wá láti òkè níbi tí mi tiẹ̀ lè sọ no rárá. lọ́la ní sẹ́ gbogbo wọn ò lè rí ẹgbẹ́ what is there kí ló dé ah. kí ló bá fẹ́rẹ̀ fún. a ní what is there kí ló dé. guys àpàlà ẹ kí àwọn èèyàn nílé ta ló kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ nínú ẹ̀yin méjèèjì. ọkùnrin dédé àsìkò yìí ní gbogbo bíi tí bá ti láǹfààní àti máa gbọ́ wa orúkọ mi ni adémúìwá alexander akínọlá. ẹnì kejì ń kọ́. <laughs> adémúìwá anthony akọ́ládé. ókè ẹ̀gbọ́n àtàbúrò ní ẹ̀fọ́rin kíwà ẹ̀fọ́rin kíwà. aṣáájú ogun lálọ́ akẹ́yìn ogun lábọ̀ jésù kristi bàbá wa ìwọ gangan. Ah a níwọ̀ gan láhùn sọ ọlọ́run òpómúlérò ayé bá mi atóperí elédùmarè o kílẹ̀ wí ìmọ̀ ta invisible God Jésù Kristi a ń ṣètò àlè fún ọ. yéèsì jẹ́ ó fọ pátá yanyan ó fọ yanyan túwẹ̀ ó fọ kílẹ̀ wí ọ̀dàlá ìlóye ọ̀nà jìn kọ́ ṣe lábí Jésù láì bára sùn ọ̀nà jìn kọ́ ṣe lábí Jésù láì bára sùn ẹgbọ́ kẹ́mísìrì ó sunmi di wáìnì a ní kò ṣẹlẹ̀ rí kẹ́mísìrì ó sunmi di wáìnì. fún àwọn èèyàn tí wọ́n ń darapọ̀ pẹ̀lú wa ní ìkànnì yìí mo mọ̀ pé ẹ kì í ṣàlejò ní ilé iṣẹ́ yìí gẹ́gẹ́ bí àánú àti oore ọ̀fẹ́ tí ọlọ́run fún yín ṣé láti inú ìjọ ni ìrìn àjò yìí ti bẹ̀rẹ̀ ni àbí báwo àbí ẹ kọ̀ rí wípé a lè ṣe é àbí ẹ lọ kọ́ ọ ní ibì kan báwo ni ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀. ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ báyìí kì í ṣe pa lọ kọ́ níbì kankan ẹ mọ̀ pé gbogbo èèyàn láyé àwọn ẹ̀bùn kan wà tó jẹ́ pé ó wà hidden nù wa tó jẹ́ pé kò sí àwa gan tá a ní gan wa ò mọ̀ pé a ní ẹ̀bùn yẹn so um, all of a sudden náà ni ẹ̀bùn yẹn kàn jẹ jáde bí kákan máa fi ṣeré and the like so people were now telling us pé um, ah kí ló ṣe wọ bọ̀bọ̀ ẹjọ́ lọ máa kọ àpàlà so and ah, I was not like do náà we inú church la wa so we had to pray pé kí ni because ó jẹ́ nǹkan tó strange. ta ló bẹ̀rẹ̀ nínú ẹ̀yin méjèèjì. èmi ni i'm the convener so ó jẹ́ nǹkan tó strange so I had to call my brother I called some of my friends he's also Lamongo, so I told them pé ah, <laughs> àpàlà pé ó rà pé um, mo rí discover nǹkan kan and they were like okay let's gather at church ká pray lórí and ó wá jẹ́ nǹkan tó rọrùn kò le rárá. ọlọ́run jẹ́ kó rọ̀ yín lọ́rùn torí tírú mi bá fẹ́ try ẹ̀ báyìí màá mọ̀ pé kò rọrùn orin etí ò pàlà gan-an kò rọrùn fún mi so ọlọ́run kò jẹ́ kó rọ ẹ̀yin lọ́rùn nǹkan tó lọ́n bá ti fún èèyàn ní orí ọ̀fẹ́ òun ló máa ń rọ̀ lọ́rùn má ìpadà gbé yín wá ṣùgbọ́n ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé láti inú ìjọ wo ló ti bẹ̀rẹ̀ church wo lẹ̀ ń lọ tẹ́ ẹ ní ẹ bẹ̀rẹ̀ nínú church. Um, Christ Apostolic Church Ìbàdàn dcc Agbokojo. Agbokojo. And iṣẹ́ orin lórí omi ó sì kà sí o ó kà sí gidi iná mi sì ó ṣẹja méjì a ní tó fèsì àti bùkà márùn-ún láti bọ́ five thousand o ilẹ̀ wí àdìtúlá lèyí kò sí lórí Facebook kò sí lórí Twitter ilẹ̀ wí àti Instagram kí ẹ̀ ta tún fọ́lù tó ṣe òòṣà ọ̀rẹ́ tó ṣe kò lákàwé. a ní okú fún wa o lórí igi àgbélébù. a ní pé okú fún wa o sẹ́ lórí igi àgbélébù. album mélòó lẹ ti ṣe ábọ̀mù kan ṣoṣo láti ṣe. lẹ ti ṣe ìgbà ọlẹ bẹ̀rẹ̀ ó tó bí ọdún bíi mélòó tẹ́ ẹ ti bẹ̀rẹ̀. Eh, ó ti lé lọ́dún mọ́rùn báyìí àti wọnú ọdún kẹfà báyìí. ọdún kẹfà báyìí tẹ́ ti eh, bẹ̀rẹ̀ eh. so album yẹn tẹ́ ṣe kí ni àkórí ẹ̀ kí ni ẹ kí ni ẹ pè é. èmi ni tí ń jẹ́ èmi ni i am that i am. òun ni à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ track mélòó ni. track mẹ́rin ni track three là ń gbọ́ lọ́wọ́ ẹ̀. track three ayé ṣe pásítọ̀ lè ṣe kílẹ̀ wé. lọ́wọ́ ò lè ṣe. asọ́nà akọrin gbogbo wọn pátá. lọ́wọ́ ò lè ṣe. tó bá pè yín fún revival crusade gbogbo ẹ̀ ṣe é máa ń lọ. kí wàá lè kí ló jẹ́rìí bẹ́ẹ̀ ṣé ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó máa affect church ní àgbòkòjó ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ẹ kò kí ń ṣe mọ̀ pé kò kí ń really affect nǹkan tó kàn fẹ́ máa affect gan ni um, education àdèkẹ́ kó affect ẹ̀ so ti church kò. sọ ọlọ́run ràn yín lọ́wọ́ ó ń bá yín ṣe nọ́mbà wo ló lè pè yín sí alẹ́rẹ́ tó fẹ́ pè yín kó tó di pé wàá máa bóyá orin náà lè fi máa dúpẹ́ lọ́wọ́ ìyá àbẹ́ta ẹ máa dúpẹ́ lọ́wọ́ bàbá àbẹ́ta ẹ nílò àti dúpẹ́ lọ́wọ́ mi èmi àti yín ríra bọ̀ àwọn méjèèjì tí wọ́n jẹ́ kí ó ṣeé ṣe ó nìyẹn ṣùgbọ́n nọ́mbà wo ló lè pè yín sí àwọn èèyàn lè fẹ́ pè yín fún program àwọn èèyàn lè fẹ́ kí yín adẹ̀lẹ̀ rẹ̀ tó lè tún fẹ́ kọ́ àpàlà bóyá èmi gan lè ní interest láti wá kọ́ àpàlà ẹ máa kọ́ mi ọ̀kẹ́ <laughs> yẹn náà dá oya nọ́mbà wo ni nọ́mbà yín ṣé nọ́mbà ti tiẹ̀ la máa fi lé àbí ta ló máa fi nọ́mbà ẹ̀ sílẹ̀ àbẹ́yìn méjì nọ́mbà tó lè fi reach wa náà. tó lè fi reach yín yá. zero eight one. zero eight one. thirty six. three six. one eight. one eight. one zero. one zero. three one. three one jẹ́ àmúlẹ̀ nǹkan sí ó yá. zero eight one. zero eight one. three six. three six. one eight. one eight. one zero. one zero. three one three one. tàbí tòun náà. zero seven zero. zero seven zero. three eight. three eight. nine eight. nine eight. four five zero nine. four five zero nine. ó yá ìwọ náà sọ tiẹ̀ lẹ́ǹkan sí. o oh seven o. Oh o oh seven o. thirty eight. three eight. ninety eight. nine eight. forty five. four five. zero nine. zero nine. bójú orin bójú ọ̀rọ̀ Evan bá ń dúpẹ́ lọ́wọ́ tèmítọ́pẹ́ títí lọ́pẹ́ ayéfẹ́lẹ́ ìyá ìbẹ́ta kẹ́ẹ̀dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọjà náà ọláyínká joel ayéfẹ́lẹ́ fún oore ọ̀fẹ́ tó fi sílẹ̀ fún yín àbí ṣé wọ́n gbowó kankan lọ́wọ́ yín ọ̀yà ah. ìdúpẹ́ bójú rìn àbọ̀. ẹgbọ́n fresh fm yìí àtàlẹ́nu ọlọ́ngbọ́ àkìlẹ́tì kìlẹ́tì wí àfẹ́sì yóò tora wà ní yàtú entertain you àtàlẹ́nu to educate you àkìlẹ́tì and to informate you àfẹ́sì yóò tora wà ní bàbá. Um, we sincerely appreciate our mother. She's our matron. So, <laughs> uh, Mrs. Temitope Ayefele. Bẹ́ẹ̀ni o. Um, bẹ́tà. Àmà bẹ́tà. Bẹ́tà mi ṣe ń bọ̀. <laughs> Ìyẹn náà dà. <laughs> Ìbàdàn kí ni so? Fresh FM. Nìbàdàn làwà. Do you know? that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and all right to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info at nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that a complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting. Ibadan kini so Fresh FM nìbàdàn làwà. Yeah. ìtàn àwọn akọni ìgbàgbọ́ ẹ má jẹ́ àgbàgbé ohun tá a fi abala yìí sọ rí òun ni pé àwa náà máa di ìtàn lọ́jọ́ kan nítorí pé àwọn bàbá di ìtàn tó dára òun la ṣe ń kà á la ṣe ń sọ. lórí ètò yìí a ti sọ ìtàn bàbá wa Mósè Orímọládé a ti sọ ti bàbá àpòstélì Joseph àwọn bàbá ọlá a ti sọ ti bàbá SBJ Ọ̀ṣọ́fà bẹ́ẹ̀ ni a ti sọ ti bàbá Josiah Olúfẹ́mi Akíndaọ̀bí mo á fẹ́ ká gbé ìgbésẹ̀ tó yàtọ̀ lẹ́nu gẹ́gẹ́ bí mo ṣe sọ bàbá wa Timothy Olúwọlé Ọbádáre tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Ọbádáre gẹ́gẹ́ bí ìtàn ti sọ àbí bàbá ní ọjọ́ kọkànlá oṣù kẹrin 1930 ṣùgbọ́n ní abala ìtàn kan ìyẹn nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí àwọn oníròyìn ṣe pẹ̀lú ọmọ bàbá Pastor Paul Ọbádàrẹ wọ́n ní 1925 ni wọ́n bí bàbá ṣùgbọ́n gbogbo àwọn ìtàn èyí tá a gbọ́ èyí tá a ṣàjọ ó sọ pé a bàbá ní ọjọ́ kọkànlá oṣù kẹrin nineteen thirty orúkọ bàbá bàbá ọbádàre ni David ọbádàre àgbẹ̀ ni wọ́n jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé olúwa pè wọ́n sí iṣẹ́ ìránṣẹ́. orúkọ ìyàwó David ọbádàre tó túmọ̀ sí pé màmá tó bí bàbá ọbádàre Felicia ọbádàre tí àwọn jẹ́ oníṣòwò. wọ́n máa ń pe bàbá Timothy Olúwọlé Ọbádáre ní televangelist nítorí pé lórí ẹ̀rọ amóhùnmáwòrán wọ́n máa ń ṣe ìjèrè ọkàn lọ́pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ ti jẹ́ jẹ́rẹ̀ evangelist fún Christ Apostolic Church rí. a lè pe ìdílé bàbá wa Ọbádáre ní ìdílé Léfì nítorí pé àwọn ọmọkùnrin mẹ́rin tí wọ́n jẹ́ ọmọ bàbá ọmọ ìyá pẹ̀lú bàbá Timothy Olúwọlé Ọbádáre gẹ́gẹ́ bí ìtàn ti sọ ìránṣẹ́ Ọlọ́run ni gbogbo wọn bẹ́ẹ̀ ni èyí tó dẹ̀ jẹ́ obìnrin ó jẹ́ ìyàwó ìránṣẹ́ Ọlọ́run obìnrin ẹyọ kan oṣù tí wọ́n ní ó jẹ́ ìyàwó ìránṣẹ́ Ọlọ́run. ìtàn sọ pé bàbá Timothy Olúwọlé Ọbádáre wọ́n lọ sí ilé ìwé the Apostolic Church Primary School ìyẹn ní Iléṣà ṣùgbọ́n nítorí àjàkálẹ̀ àrùn tí ó jà ní àkókò ìgbà yẹn nígbà tí bàbá pé ọmọ ọdún méje ìtàn sọ pé àjàkálẹ̀ àrùn ìgbóná yẹn ó affect ojú méjèèjì tó dẹ̀ jẹ́ pé bàbá ò lè fi ojú méjèèjì ríran ìtàn wá sọ pé àwọn òbí wọn gbìyànjú ohun gbogbo tí wọ́n lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé ní àkókò ìgbà yẹn ó já sí pàbó tí ò tí ì yé wọn wípé olúwa ń pèsè wọn fún ibi gíga tó tún dára ni. ìtàn sọ pé ní 1953 ni bàbá wa Timothy Olúwọlé Ọbádáre ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ nínú ìjọ The Apostolic Church ìran ológo ohun tó ṣe okùnfà wíwà nínú ìjọ ìran ológo The Apostolic Church ó ní pé níbẹ̀ ni bàbá wọn ti jẹ́ olùṣọ́ àgùntàn àwọn olùṣọ́ àgùntàn ajínrere òyìnbó méjì ni wọ́n wà nínú ìjọ lákòókò ìgbà náà ìtàn sọ pé bra Paul àti Dr Thomas wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó kún fún ẹ̀mí mímọ́ tí wọ́n sì ń ṣe ìyìn rere lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì ń ṣe ìsọjí nìkan lára àwọn ìsọjí wọn tí wọ́n ṣe ní bàbá Timothy Olúwọlé Ọbádáre lọ́wọ́ fi wò wípé èèyàn náà nílò agbára láti lè tẹ̀síwájú nínú ìrìn àjò yìí ìyẹn ní ìsọ̀rí tí wọ́n ṣe ní April 1953 mid-April 1953 ní bra Paul and Dr. Thomas Wyatt ni wọ́n ṣe ìsọjí yẹn. gẹ́gẹ́ bí bàbá ṣe bó ṣe wù bàbá láti ṣiṣẹ́ fún Ọlọ́run wọ́n wá lọ ṣe ìpàdé àdúrà aláwọn nìkan alone with God seven days láti fi wá ojú ọlọ́run níbẹ̀ ni wọ́n ti ní ìbápàdé ṣé ẹ gbàgbé ìbápàdé bàbá wa Mósè Orímọládé tá a fi fún wọn ní ohun mẹ́ta ìbápàdé bàbá àpọ́stélì Joseph Ayọ̀ Babaọlá tí a fi fún wọn ní ohun mẹ́ta bẹ́ẹ̀ ni ìbápàdé bàbá West Video Ọ̀ṣọ́fà ẹ ti gbàgbé létí odò tí wọ́n sọnù sí fún ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n ti bá Ọlọ́run pàdé tí ẹyẹ fi ń kọ lúlílulì ṣe é rántí àwọn ohun tí wọ́n rí àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà ṣùgbọ́n nínú ìbápàdé bàbá wa ohun mẹ́ta ló ohun márùn-ún ohun ló ṣẹlẹ̀ ibẹ̀ ni màá ti dúró lénìí tí màá fi gbé àlejò mi wọlé ìbápàdé yẹn náà ni mo fẹ́ ṣiṣẹ́ lé lórí nínú ayé olùṣọ́àgùntàn Gbénlé Ọlákúnlé David Precious tí wọ́n jẹ́ àlejò mi lénìí nínú ìṣípayá tí bàbá Timothy Olúwọlé Ọbádáre rí nígbà tí ìpàdé àdúrà náà jẹ́ tó di ọjọ́ karùn-ún ohun àkọ́kọ́ ni pé wọ́n láwọn ò tiẹ̀ gbọ́ nǹkan kan létí bíi pé àwọn wà nínú ayé tí a wà yìí mọ́ ẹlẹ́nkejì ni pé wọ́n láwọn ò rí bíi pé àwọn nìkan làwọn wà níbi táwọn ti ń gbàwé àtàdúrà kódà bí ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn ń gbọ́rú ọ̀pọ̀lọpọ̀ èèyàn bíi ọgbọ̀n èèyàn gẹ́gẹ́ bí ìtàn ti sọ ohun kẹta tó ṣẹlẹ̀ ní pé ìtàn sọ pé a fún bàbá Timothy Olúwọlé Ọbádáre ní kọ́kọ́rọ́ mọ́kànlélógún mi rò pé bàbá lò tán gan bóyá lára ẹ̀ lọ ti ń pín fúnrú àwa báyìí tá à ń rí lò ìtàn sọ pé a fún bàbá ní kọ́kọ́rọ́ mọ́kànlélógún ẹlẹ́nkẹrin ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó ní pé ọlọ́run bá bàbá sọ àwọn ohun tó máa ṣẹlẹ̀ nípa ayé wọn nípa orílẹ̀-èdè àti nípa ọjọ́ iwájú ẹlẹ́ǹkarùn-ún mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn á sọ pé no wonder tí bàbá fi ń kó ti báíbù látòrí ìtàn sọ pé bàbá sọ pé wọ́n la abala left hand side orí àwọn wọ́n wá gbé bíbélì wọ́n rí bíbélì wọbẹ̀ ìdí nìyẹn téèyàn bá ka bíbélì fún bàbá tí ò bá correct bàbá ní rárá ó jẹ́ kàyéfì ìyẹn ní ọjọ́ ìbápàdé nígbà tí bàbá jáde ìtàn sọ yìí pé tó jẹ́ ọjọ́ keje ìpàdé àdúrà àti àwẹ̀ bíríbírí yẹn wọ́n lọ sínú ìjọ straight wọ́n sì ṣe iṣẹ́ ìránṣẹ́ fún wákàtí mẹ́rin láti aago mẹ́wàá dé aago méjì wọ́n dẹ̀ sọ pé àwọn èèyàn bíi three hundred and fifty ni wọ́n gba ìwòsàn nínú àìsàn ikọ́ búburú tó ń dà wọ́n láàmú nígbà yẹn lórí ìbápàdé ni màá ṣiṣẹ́ lélẹ́ lórí gbogbo ìránṣẹ́ ọlọ́run ló máa ń ní ọjọ́ ìbápàdé mo kí yín pásítọ̀ gbẹ̀nlé ọlákúnlé david precious ẹ kí àwọn èèyàn wa nílé lẹ́ǹkan sí. ẹ kú lé ẹ kúrò lẹ́ni gbogbo ẹ ti ń gbó lórúkọ jésù àjínàrà máa jẹ o. pásítọ̀ gbẹ̀nlé ọlákúnlé precious ṣé kí ẹ má ẹ má wò pé mo tún fò ṣé nínú ìbápàdé yẹn ló ti sọ fún mi pé kẹ́ ẹ máa gbà ẹ one hundred and thirty àbẹ́yìn lẹ́kọ̀ọ́ wo àbólúwa bá yín sọ mo ìfẹ́ béèrè nípa ọjọ́ ìbápàdé yín mò ń bọ̀ bọ̀ àwẹ̀ one thirty days tẹ́ fẹ́ parí lẹ́nu yẹn ṣé nínú ìbápàdé yẹn lọ́ọ́ ti là kalẹ̀ fún yín àbí nínú ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ ni. rárá o kì í ṣe nínú ìbápàdé o nínú ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ ni. nínú ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ mo ní àkókò tí ó kéré mo ní bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láti lò pẹ̀lú yín mo dẹ̀ fẹ́ gbọ́ ìrírí ìbápàdé yín nínú ìgbàlà méjì ni àti bẹ́ẹ̀ ṣe fàyè yín fún Kristi a dẹ̀ ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mo fẹ́ lò ìṣẹ́jú mẹ́wàá màá dẹ̀ fi ìṣẹ́jú márùn-ún gbà kọ́. eré ìbápàdé tí ó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ṣáájú àtúnbí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní ọmọdé nígbà tí mo wà nínú yàrá tí mo rí ìtànṣán ìmọ́lẹ̀ láti ọ̀nà tó ń sọ̀rọ̀ bí ènìyàn nínú ìròyìn. báwo ni ìtànsán ìmọ́lẹ̀ yẹn ṣe rí. bí ìgbà tí a ṣílẹ̀kùn sílẹ̀ tí ìmọ́lẹ̀ wá ráàyè wọlé hmm. láti bí kékeré tó ráyè gbà. ẹ tó bí ọmọ ọdún mélòó ń gbà yẹn. mi ò tí ì pé twenty years bí i am between sixteen fifteen sixteen seventeen. kí wàá ló ṣẹlẹ̀. èmi ń ro àwọn èrò kan tí ó ń bọ́dà mi pé eru who am I kí ni mò ń ṣe níbí àwọn tí a jọ wà tá a jọ bí wa àtàwọn tó bí wa kí ni wọ́n ṣe bí wà dé àwọn ìròyìn ẹ ló ń kọ́ mi lómi inú tó fi dàbí ẹni pé i'm looking for an tí mò ń wá ìdáhùn sí inú èrò ọkàn mi yẹn tí èmi ń rò tó ń bọ́dà mi gan bígbà tí mò ń bínú síra mi ní ẹni tí mo ní mo rí bí ìmọ̀lẹ̀ ló ń sọ̀rọ̀ bí ènìyàn èmi ń ronú òun rẹ́rìn ẹ̀rín yẹn ló attract mi sọ́dọ̀ àti iná yẹn ló wá ń sọ fún mi pé òun lòún dá mo ti dàgbà di àtúnbí kí n tó máa rántí pé ah ohun tí a sọ lọ́jọ́ sí. ẹnìyẹn náà dúró tì yín nínú. ó dúró síbi etí bẹ́ẹ̀dì mi èmi lie down ni. ṣé àlá àbíràn. àlá kọ́ o eléyìí kì í ṣàlá o. ọjọ́ ìbápàdé ni nítòótọ́ torí bí áńgẹ́lì bó ṣe wọlé pẹ̀lú kristi olúwa tó wọlé tọ̀ bàbá àpòstélì náà nìyẹn kí wàá ló ṣẹlẹ̀ ẹ̀yìn àtẹniyẹn. ẹ bẹ́ẹ̀ mi ṣe ń ro òun bí wàtí yẹn ń chọ́kùlù pé ó ń fi mí rẹ́rìn ó fọ́ọ̀nì sí nǹkan tó ń dùn mí ó fọ́ọ̀nì sí èmi dẹ̀ wò pé à wú àjù òun wá sọ pé nǹkan tẹ́mi ń béèrè gbogbo àwọn tí mo rí àtẹ̀mí gan òun ló ń dá wọn hmm. òun dẹ̀ dá wọn fún ìdí kan èmi wá dá lóhùn pé ìdí yẹn ṣáà mọ́ àbí everybody ṣe olókùn sí wọn lọ́wọ́ ok ìwọ tó dáyàn ó ṣe sọ fún wọn pé nǹkan tí mo dá yín fún ni and they must come ayẹsẹ̀ ah ó ní wọn ní choice okay you go and tell them wọ́n lọ sọ fún wọn wípé ohun tí mo ní kó o ṣe o ṣe o mo ra nǹkan nǹkan tí mo ra ń work against me. ó wá ní àwọn tó ń sọ fún wọn wà wọn ní okay ádà kò lọ sọ fún wọn àbí kémi dúró kémi lọ sọ fún wọn ohun tó rẹ̀ ló ń ṣe wá hallelujah hallelujah nítorí ẹ̀ gan ni òun ṣe wá pé tí màá bá sọ inú òun á dùn. àwọn èèyàn tí wọ́n wà lórí Facebook pẹ̀lú wa wọ́n ní. Ni kẹ́ ẹ sọ̀rọ̀ sókè ṣé àwẹ̀ ni àbí ọ̀dọ̀ wa níbí ni bóyá kẹ̀dẹ̀ gbẹnu mọ́ microphone dáadáa. Ah, hallelujah ó dà bẹ́ẹ̀ yẹn ṣé mo ti jíṣẹ́ yín o Rashidat Arẹ́bóyẹjọ mo ṣáà ti jíṣẹ́ yín. hallelujah. so nígbà tí arákùnrin yẹn tó wá tẹjọ ẹ̀yin ń rò òun dáhùn ṣùgbọ́n ẹ mọ̀ pé èèyàn wà nílé pẹ̀lú yín ibú alẹ́ parí ọ̀rọ̀ ọjọ́ yẹn sí. Eh, pàtó ti dẹ́ mi ló èmi fẹ́ máa bí lọ because mo wà anxious láti rí vividly ni wọ́n pè mí lẹ́títà kọ́ọ̀lù bí wọ́n ti wọ́n pè ọmọdé ni mí mo kàn sùn ó yẹ kí n má ṣiṣẹ́ ni ni wọ́n pè mí so ìpè yẹn ló mú mi wà come alive pé mi ò sùn náà. so ẹ wá rí ẹni yẹn mọ́ ǹjẹ́ tún lórí ọ̀fẹ́ láti rí ẹni yẹn again. Uh, ìgbà tí mo ọjọ́ tí mo di àtúnbí ni mo padà rí ẹni yẹn ní april twelve easter monday nígbà tí reverend kan láti ìbàdàn wá ṣe ìsọjí. láti ìbàdàn wá ẹ. láti ìbàdàn ni reverend nìkan mi ò mọ reverend yẹn mọ i ah. wish pé mo mọ bàbá yẹn di sin kí n lọ sọ pé èso tẹ gbìn níjọ yẹn ó ti digi. Ah. nínú ìjọ wo ni bóyá bàbá náà lè máa gbọ́ wa. word of life church branch wọn ló wà lẹ́kọ̀ọ́ ńgbà yẹn. lẹ́kọ̀ọ́. ẹ lèmi ń lọ àwọn wá jẹ́ guest minister láti Ìbàdàn guest minister láti Ìbàdàn ní Easter Monday wọ́n preach ọkàn ènìyàn ọkàn ènìyàn ọkàn ènìyàn ni wọ́n wàásù ẹ̀ tí wọ́n fi ayé ènìyàn àti ọkàn ènìyàn wé ẹranko ah, bọ̀ ṣáwọn èèyàn sì ń warú ìwàásù yẹn torí mo rántí ìwàásù gbàlà ní ọkàn èèyàn tí wọ́n ya ẹnìkan tó mú àrò lọ́wọ́ bí èṣù bí èṣù tí wọ́n ya oríṣiríṣi ẹranko nǹkan tí wọ́n fi kọ́ wa mm. kò sí bó ṣe máa jẹ́ onígbàgbọ́ mm. tó ò ní kẹ́kọ̀ọ́ ọkàn ènìyàn bọ̀ ó tiẹ̀ ti pẹ́ ta ti bárú ẹ̀ nbò jẹ́ prosperity ni ó yá na one thousand sókè èèyàn méje ẹ ten thousand ẹ máa sáré bọ̀ ṣọ́ọ̀tì ẹ̀ ráàyè ọkàn ènìyàn kí wá ló ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn tí bàbá yẹn wàásù tán tí ó ní ká fẹ́ wá fún Jésù èmi rà ń bí ẹranko hmm. torí ẹranko tí mo jọ tí wà mí jọ ayé mi jọ mo rí ẹranko yẹn mi ò dẹ̀ láìkè lójú ayé ohun tó pa mí lẹ́kún nìyẹn pé mò ń pera mi léèyàn ṣe ẹranko ni mí tí n jẹ́ ṣe bàtà kán gbàdúrà fún mi ni if after the prayer inú mi ò dùn ẹkún ni mo sùn délé ẹjọ́ yẹn gbókòó so mi ò oúnjẹ tí wọ́n sì mi ò lè jẹ́ mo kàn force ara mi ṣiṣẹ́ but everybody wá ti sùn tán lálẹ́ tí mo tí mo continue àti máa ké mo dajú bo téèbù tí mò ń ké ni arákùnrin kan mi ò mọ̀ ó fọwọ́ kàn mí mo rò pé nítajọ́ ń gbé ni ẹ̀gbọ́n mi làjọ́ ń gbé ńgbà yẹn pé òun ló wá wọn ní kó tiẹ̀ ti sùn lọ bẹ́ẹ̀ ni ẹ ṣe jí mi pé kí n má ké mọ́ káàbọ̀ ara mi tutù inú mi dùn ó fúyẹ́ bí ìgbà tí eh, mo dé lómi hmm. ayọ̀ yẹn ti pọ̀ jù second day mo kàn ń bẹ́ káàkiri bẹ́ẹ̀ ni pé. ó fọwọ́ tọ yín nǹkan méjìlá ló sọ. ó ní kí má kí mọ́. má sunkún mọ́. ó ní mo káàbọ̀. ó ní ẹ káàbọ̀. bẹ́ẹ̀ni. so ẹ wá rí i pé ẹni tẹ́ ẹ ti kọ́kọ́ rí yẹn ni. lọ́jọ́ sí kékeré àṣọ ń dúró dìgbà tí màá pàdé òun. òun hmm. ni bó ṣẹlẹ̀ jọ yẹn nìyẹn. àti ṣetán. bẹ́ẹ̀ ni ẹ ṣe kí yín káàbọ̀ sínú ìrìn àjò yẹn nìyẹn látìgbà yẹn ṣe tún padà rí ẹni yẹn. àfi mi ò rí bí mo ṣe máa ń rí hmm. ọ̀nà mi ni mò ń gbà rí. ṣùgbọ́n ẹ sì ń rí. bẹ́ẹ̀ ni. kí wàá lè lè sọ nípa ẹni yẹn. ah ohun tí mo lè sọ nípa ẹ kò ṣeé fẹnu sọ o torí ó lọ àwọn àṣírí kan tó wà lára méjì. Ah, nígbòdì ẹ ti já àṣírí ẹ jẹ́ ká fi sílẹ̀ bọ́ lẹ fẹ́ sọ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa torí mi ò mi ò mọ ohun tí ayé dà nígbà yẹn àìmọye nínú ìsìn tó bá wàásù báyìí wọn ní lè ṣorí ọ̀fẹ́ àwọn èèyàn máa sunkún lọlé bọ̀ ìwàásù sìn wọ́n á tún ju àga sókè wọ́n á jó wọ́n á tún pariwo wọ́n á pàtẹ́wọ́ pásítọ̀ ráìdọ̀n hmm. ráìdọ̀n so ẹ ṣáàjì àfi tàwọn pásítọ̀ oní ráìdọ̀n ńlẹ̀. àfi ká padà sí ìjọ ìgbà ẹni. ẹ tí ẹ má bá àwọn pásítọ̀ sọ ẹni tó ẹni tó ẹni tí ó burú ó mọ̀ ṣùgbọ́n ẹ̀yin ẹ kò sọ̀rọ̀ ìgbàlà fáwọn tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ láàrin ìṣẹ́jú kan ni mo ẹ kò sọ̀rọ̀ ìgbàlà pé kí wọ́n fi ayé wọn fún Kristi láàrin ìṣẹ́jú kan. kò sí ọ̀nà mìíràn tàbí fún ẹ̀nà bí kò ṣe nípa Jésù Kristi nìkan wòlíì pásítọ̀ ó lè fún wa ní ìtọ́nà ṣe báyìí Jésù Kristi nìkan ó ní ọ̀nà lẹ́yìn bó bá tẹ̀lé wòlíì tó ní kó ṣe báyìí tó bá wà face to face pẹ̀lẹ́ni tó dá ẹ lọ́jọ́ kan kò o ò ní lè sọ pé òun ló ṣì ẹ́ lọ́nà hmm. torí ó ní nínú ìwé Hébérù tó fi sọ pé Jésù Kristi is the author and finisher of our faith òun ni author àwọn pastor editor ni wọ́n hmm. ohun tó bá edit fún yín lẹ̀ ń gbọ́ hmm. ẹni tó kọ̀wé ni kó lọ wárí kó mọ ohun tó sọ gan kí ló kọ gan tó bá lọ ń tẹ̀lé editor kò lè mọ kan author so editor á ṣì lọ́nà ọ̀tọ̀ gan ni kò wá ní jésù kristi dẹ̀ ní ọ̀tọ̀ òun ni aláṣẹ pé ìgbàlá wa mo pè lórúkọ jésù kristi a ò ní sọ ilé nù. deuteronomy twenty nine twenty nine ó ní gbogbo ìkọ̀kọ̀ pátá tí èyí tó bá ti fi hàn wá mm, kékeré tó bá fi hàn mm. kéèyàn ní ìbáṣepọ̀ mm. pẹ̀lú ọlọ́run yẹn gẹ́gẹ́ bí mo ti ṣèlérí ó wù mí láti ṣe ojú òpó sílẹ̀ ṣùgbọ́n tá a máa ṣe ni pé èmi gan mo ti ń jàǹfààní yẹn látàárọ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ fi nọ́mbà yín sílẹ̀ fún àwọn èèyàn láti pray pẹ̀lú pé àwọn èèyàn lè fẹ́ kẹ́ pray pẹ̀lú àwọn kó tó di pé ẹ máa break àwẹ̀ one hundred and thirty days ẹ ti ẹ̀ tù ẹ kọ́kọ́ pray pẹ̀lú èmi kó tó di pé ẹ kúrò níbí bọ́kẹ́ tó fi nọ́mbà yín sílẹ̀ ṣé rí ohun kan wà gbogbo èèyàn tí ẹ̀ ń gbọ́ wa nílé mo mọ̀ pé ohun tí mo fẹ́ sọ yìí máa ṣe àwọn èèyàn kan tí wọ́n ti pè mí àwọn nídìí ẹ̀ àwọn ṣe báyìí gbogbo ẹ̀ mo dẹ̀ ń jẹ́ kí ó yé wa pé àwọn orí ọ̀fẹ́ tá à ń ní ní orí ètò yìí pé ká má ṣì lò ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan tá a bá rí i pé a nílò láti dáhùn sí ni torí ọ̀pọ̀lọpọ̀ tó bá ti wá màá direct wọn ẹ lọ síbí ẹ lọ síbí ṣùgbọ́n láti bí ọ̀sẹ̀ bíi méjì arábìnrin kan ó ń bá mi sọ̀rọ̀ tó ń yọ mí lẹ́nu tó dẹ̀ jẹ́ pé èmi náà rí i pé nítòótọ́ ó ní ìdẹ̀ wheelchair náà ni again wheelchair kíní ẹsẹ̀ wíìchìá ẹ ti kán tó jẹ́ pé kò ṣeé control mọ́ rárá ẹ mọ̀ ẹsẹ̀ kékeré tó fi ń control ẹ yẹn ó ní mi ò mọ irú irú generation tá a wà yìí ẹlòmíì lè ra mọ́tò fóbìnrin ó lè náwó lórí ẹ̀dẹ̀wò wíìchìá yìí gan nígbà tá a rà last káàtì ẹ̀ níbi gbogbo nǹkan ṣe wọ́n bóyá bí ó ti di bóyá bí thirty five thousand sí forty thousand thirty thousand òun la rà last ẹyọ kan èmi rò pé ó yẹ káwọn bọ́ bá ṣe kọ̀ńténà ẹyọ kan wọlé gan tọkọ fún gbogbo àwọn orphanage homes káàkiri àbí home for the disabled káàkiri ó tó àwọn èèyàn lágbára ẹ̀ ṣùgbọ́n arábìnrin yìí mo kò fẹ́ ká ràn án lọ́wọ́ wíìchì àyẹn jẹ́ ká pè é ní forty thousand naira ẹ jọ̀wọ́ nítorí ọlọ́run ohun tí ẹ bá fẹ́ fi support tabalẹ̀ tó lè rà á èèyàn méjì ni ẹnìkan náà mo ti promise ẹ tẹ́lẹ̀ bá dẹ̀ jẹ́ pé ẹyọkan bọ̀ ẹyọkan arábìnrin tí ò tiẹ̀ lè move tí ò lè lọ síbi kankan àwa sì lè lọ sókè a lè lọ sódò so tabari ẹni tó lè ràn lọ́wọ́ mọ̀ pé nǹkan tẹ́nìkan lè ṣe ni and forty thousand ni tó bá jẹ́ pé nǹkan tó bá jẹ́ five thousand bó jẹ́ two thousand tá bá máa ṣàjọ á pé odidi fún ẹni tó ẹ ṣáà fi gbogbo ọ̀rọ̀ missionary ẹ fi other things sílẹ̀ èyí tí màá tún sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ tó ń bọ̀ mo lọ síbi program kan pásítọ̀ yẹn wà lẹ́gbẹ̀ẹ́ mi mo ṣáà rí i pé ayọ̀ ò sí lójú ẹ̀ bá a ṣe ń dìde tá à ń ṣe kò dìde àkókò tó kọ̀ fẹ́ mínísítà ló dìde nígbà tó fà mí wọ kọ̀rọ̀ báyìí tí ó ṣí ara ẹ̀ hàn mí mo rí i pé rọ́bà ló fi ń tó bá fẹ́ tọ̀ rọ́bà ló fi ń tọ̀ ìnira yẹn pọ̀ operation tó dẹ̀ fẹ́ ṣe four hundred thousand mo mọ̀ pé àwọn pásítọ̀ tó jẹ́ dókítọ̀ àwọn christian tó jẹ́ dókítọ̀ wọ́n ń gbọ́ wa tí wọ́n lè sọ pé kó wá ká dẹ̀ ràn lọ́wọ́ lórúkọ jésù ara ò ní wá bọ̀ ẹ jẹ́ ká àdírẹ́sì tó ní wheelchair yẹn ẹnikẹ́ni tó bá fẹ́ support nọ́mbà tẹ́ máa sẹ́ndì ẹ kàn máa sọ ẹ lè pè mí ẹ dẹ̀ lè sọ pé ẹ fẹ́ support nọ́mbà tẹ́ máa sẹ́ndì ẹ̀ sí rè zero eight zero three three two six eight eight four six zero eight zero thirty three twenty six eighty eight forty six tabadẹ̀rẹ̀ ń tọ́lọ mínísítà sí pa pásítọ̀ yẹn náà ẹ lè jẹ́ kí ẹ pè mí bójú hospital tẹ́ bá fẹ́ ṣe gbogbo ẹ̀ so olúwa ràn wá lọ́wọ́ so pásítọ̀ ẹ fi nọ́mbà yín sílẹ̀ torí bàbá mi pè ẹ̀ fọwá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá ti fẹ́ wọlé báyìí à ní lè gba ìpè kankan ẹ sọ nọ́mbà yín. zero eight zero. zero eight zero. six zero. six zero. four zero. four zero. one eight. one eight. five six. five six lẹ́ǹkan sísà. zero eight zero. zero eight zero. six zero. six zero. four zero. four zero. one eight. one eight. five six. five six fáwọn tó ń béèrè nọ́mbà nípa wheelchair lẹ́ǹkan sí zero eight zero thirty three twenty six eighty eight forty six God bless you all. miracle center níbẹ̀ ni orí èṣù ti ń fọ́ christ revival miracle center níbẹ̀ ni àṣírí èṣù ti ń tó wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa etí gbọ̀ látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. bíbélì wípé àwọn èèyàn mi ń ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ ìdí nìyí tí ọlọ́run ti tara rẹ̀ nípasẹ̀ ìránṣẹ́ rẹ̀ reverend pf ọwa fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ gíga ìmọ̀ ìjìnlẹ̀ bíbélì kremik bible college níbi táwọn olùkọ́ tí mùsèmùsè wọn onípojìpò èèyàn ní ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀kọ́ bíbélì lórí diploma courses àti certificate courses gbogbo ẹ̀yin tẹ̀ ń jàrán kan láti lọ sílé ẹ̀kọ́ bíbélì ẹ tètè lọ gba fọ́ọ̀mù yín ní kremlin bible college tó wà ní seven reverend pf ọwá present? lẹ́yìn st luke's college mọ̀lété ìbàdàn tàbí kẹ́ ẹ pè sórí nọ́mbà yìí zero eight zero two three three one six two zero one kremlin bible school is where they have made different categories of people into diploma courses and certificate courses which runs from friday to saturday three pm to six pm p.m. and 9 a.m. to 5 p.m. respectively. Go obtain your form at Kremi Bible College, 7 Reverend For work present behind St. Luke's College, Malete, Ibadan. Or call this number 08023460942. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Mo tún wí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. I declare again, glory be to God in the highest. Ẹ jẹ́ kí a gbàdúrà. Let us pray. Ní orúkọ Jésù Kristì in the name of Jesus Christ. òun ni a tọ̀ àwọn ènìyàn rẹ wá lónìí olúwa. we come to your people today o Lord. nípasẹ̀ ọ̀rọ̀ tí ó máa jáde sínú ayé wọn yìí. by the reason of the message that will come into their lives. ẹ má ṣe jẹ́ kí ayé wọn wà bákan náà mà ní orúkọ Jésù. may their life never remain the same in the name of Jesus. ìyípadà ológo. a glorious transformation. ó fi ara hàn nínú ayé yín bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ yìí. may it appear in your life as you hear this message message. kẹ́ ẹ má ṣe gbọ́ ọ̀rọ̀ náà lásán ní orúkọ Jésù. and you will not hear this message in vain in the name of Jesus. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. lónìí. today. mo mú ọ̀rọ̀ Ọlọ́run jáde látinú Genesis orí kìíní ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n Ọlọ́run sì súre fún wọn Ọlọ́run sì wí fún wọn pé ẹ máa bí sí i kí ẹ sì máa rẹ̀ kí ẹ sì gbilẹ̀ kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀ kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹja ẹyẹ ojú ọ̀run àti lórí ohun alààyè gbogbo tó ń rákò lórí ilẹ̀. Genesis chapter one verse twenty-eight and God blessed them and God said unto them be fruitful and multiply and replenish the earth and subdue it and have dominion over the fish of the sea and over the fowl of the air and over every living thing that moveth upon the earth. kọ́kọ́rọ́ ìbùkún tí a fi lé àwa ènìyàn lọ́wọ́ nìyí. This is the key of blessing that has been handed over to man. nínú ọgbà Édẹ́nì nígbà tí Ọlọ́run dá ọ̀run òun ayé. in the garden of Eden at the beginning when God created the heaven and the earth. nígbà tí Ọlọ́run wá dá ènìyàn ní àwòrán ara rẹ̀. and when God has created man in his own image. ó wo èèyàn ṣoṣo ó sì fi jọba lórí ohun gbogbo tó dá. he looked at the man he created and made him dominion over everything he had created. níyì ni Ọlọ́run ti fi kọ́kọ́rọ́ lé ènìyàn tó dá ní àwòrán ara rẹ̀ lọ́wọ́ wọ. This is the point where God handed over the key of blessing to the man he created in his own image. Ọlọ́run bàbá wa ti ń ọ̀run. Our God who is in heaven. Ọba tí orúkọ rẹ̀ ń jẹ́ afẹ́nifẹ́re. The king whose name is the one that loves to do good to others. Kò ní èrò kankan nínú sí wa. He has no other thought against us. Àfi èyí tí ò bá ṣe wá ní oore. Except that which will bless our life. Jeremiah twenty-nine verse eleven wípé nítorí èmi mọ èrò tí mo rò sí yín ni olúwa wí àní èrò àlàáfíà kì í sì ṣe fún ibi láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Jeremiah chapter twenty-nine verse eleven For I know the thoughts that I think towards you says the Lord thoughts of peace and not of evil to give you an expected end. Nípa ìfẹ́ ńlá rẹ̀ àní ìfẹ́ tí ó kọjá òye ọmọ ènìyàn. Through his love and love that passeth human understanding. Ni ó fi dá wa. He created created us. tí ó sì ṣe ètò ìgbé ayé wa. and planned our life pattern. nípa ìfẹ́ ńlá rẹ̀ yìí kan náà ni ó fi rà wá padà. through this great love he redeemed us. ohun tí ó ṣọ̀wọ́n jùlọ ní ọ̀run ni ó fi rà wá padà. what is most precious in heaven he used it to redeem us. kì í ṣe ohun ìdíbàjẹ́ ló fi rà wá padà. he didn't redeem us with corruptible things. ìkíni pétérù orí kìíní ẹsẹ̀ kejìdínlógún níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí ìdí bàjẹ́ rà yín padà bíi fàdákà tàbí wúrà kúrò nínú ìwàásàn yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín. First Peter chapter one verse eighteen For as much as ye know that ye were not redeemed with corruptible things as silver and gold from your vain conversation revealed by tradition from your fathers. Bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù tí kò sì lé àbàwọ́n àní ẹ̀jẹ̀ Jésù Kristi honesty. And verse 19 says, But with the precious blood of Christ, as of a lamb without blemish and without spot. Nínú ìwé Rome orí ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n. Nítorí náà ìwé mímọ́ tún fi wí pé ẹni tí kò dá ọmọ òun ti ká lára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Romans chapter eight verse thirty-two He that spared not his own son but delivered him up for us us all, how shall he not with him also freely give us all things? Èyí fi hàn wá dájú pé ìbùkún gbogbo ló ti ọ̀dọ̀ Ọlọ́run wá. This has shown unto us clearly that all blessings comes from God. Ó sì fi kọ́kọ́rọ́ rẹ̀ lé wa lọ́wọ́. And has handed over the key into our hands. Bí ó ti fi kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìgbàlà lé wa lọ́wọ́ pẹ̀lú. Just as he has handed over the key of salvation unto us also. A gbé ilẹ̀kùn ìbùkún kalẹ̀ níwájú rẹ lónìí. The door door of blessing has been placed before you today. a sì fi kọ́kọ́rọ́ rẹ̀ lé ọ lọ́wọ́. and the key has been handed over to you. ohun tó yẹ kó o ṣe ni pé kó o tẹ́wọ́ kó o gbà á. what you ought to do is for you to accept and receive it. kí o sì lò ó. and use it. kó o sì fi sí ilẹ̀kùn yìí kí gbogbo ìbùkún ọlọ́run kó ba lè di tirẹ̀. and use it to open this door so that all the blessings of God will become yours. a nílò olórí kọ́kọ́rọ́ ìbùkún láti fi ṣí gbogbo ilẹ̀kùn ìbùkún wa sílẹ̀. we need a master key to open all the doors of our blessings. a lè fi kọ́kọ́rọ́ yìí ti ilẹ̀kùn àgbàná òṣè ẹ̀kún. we can use this key to close the door against devourers against death and against sadness. àìní lack àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. and other vices. a sì lè fi kọ́kọ́rọ́ yìí sílẹ̀kùn ìbùkún gbogbo tí à ń retí fún ìgbé ayé wa. and we can also use this key to open the blessings of all the good things we want. for our lives. a fi kọ́kọ́rọ́ ìbùkún ádámù àti éfà lọ́wọ́. the key of blessing was handed over into the hand of adam and eve. nínú ọgbà ibi tí ọlọ́run fi wọ́n sí. in the garden where God put them in. kí ni kọ́kọ́rọ́ náà. what was the key. kọ́kọ́rọ́ náà ni ìgbọràn. the key is obedience. a fi kọ́kọ́rọ́ ìgbọràn lé wọn lọ́wọ́. they were given the key of obedience. ṣíṣe bí ọlọ́run ti wí pé kí wọn kí ó máa ṣe. that directed them on what God wants them to do. kí wọn kí ó lè jọba lórí ẹja òkun. so that they can rule over the fishes of the sea. àti ohun gbogbo tí ó wà ní orí ilẹ̀. and all things that have been created on earth. èṣù wá dé. and the devil arrived. ó gba kọ́kọ́rọ́ ìgbọràn lọ́wọ́ wọn. and claimed the key of obedience from them. ó wá gbé kọ́kọ́rọ́ ìgbọràn lé wọn lọ́wọ́. and gave them the key of disobedience. èyí tí ṣe kọ́kọ́rọ́ òdì. which is the wrong key. wọ́n sì ṣe bí èṣù ti wí pé kí wọn kí ó ṣe. and they followed the instruction of the devil. èṣù Èṣù tilẹ̀kùn ìbùkún. The devil closed the door of blessing. Wọ́n sì sílẹ̀kùn ìgbé ọ̀run àpáàdì sílẹ̀ fún ara wọn. And they opened unto themselves the door of hell fire. Kọ́kọ́rọ́ tí a fi ń sílẹ̀kùn ìbùkún ńlá yìí. The key to which we open the door of this great blessing. Òun ni dídá ìdá mẹ́wàá déédéé. Is for you to pay your tithes regularly. Kọ́kọ́rọ́ tí a fi sílẹ̀kùn ìbùkún ńlá yìí. The key to which we can open this great blessing. Òun ló wà nínú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 will not open you the windows of heaven and pour you out a blessing that there shall not be room enough to receive it. Èmi yóò sì bá ajẹnirun wí nítorí yín, òun kì yóò sì run èso ilẹ̀ yín, bẹ́ẹ̀ ni àjàrà yín kì yóò rẹ̀ dànù ni Olúwa àwọn ọmọ ogun wí. Verse eleven And I will rebuke the devourers for your sakes, and he shall not destroy the fruits of your ground, neither shall your vine cast her fruit before the time in the field, said the Lord of hosts. Gbogbo orílẹ̀-èdè ni ó sì pè yín ní alábàáṣe alábùkún fún nítorí ẹ̀yin yóò jẹ́ ilẹ̀ tí ó wuni ní olúwa àwọn ọmọ ogun wí. verse twelve and all nations shall call you blessed for ye shall be a delightsome land said the lord of hosts. kọ́kọ́rọ́ tí a fi ń ṣílẹ̀kùn ìbùkún ńlá fún àwọn ọmọ ọlọ́run. the key through which we open this great blessing for children of God. òun ló wà nínú dídá ìdámẹ́wàá àti ọrẹ. is in paying your tithes and offering. tó o bá ṣe yìí. if you do this. ó dá mi lójú pé. I am sure. ọlọ́run gbọ́dọ̀ máa rọ̀jò àjò ìbùkún lé God will always surprise you with his blessings. dídá ìdá mẹ́wàá àti títa ọlọ́run lọ́rẹ. giving regular tithe to God and also giving offerings to God. ohun tó dẹ̀ máa ṣẹlẹ̀ náà ni ìbùkún àgbọ̀n ọ̀gbẹ. what we follow it is an inexhaustible blessing. ìbùkún tí a gbọ́n gbọ́n gbọ́n tí kò lè gbẹ ni ìbùkún tí ó ń ti inú dídá ìdá àti ọrẹ wá. the blessing that will be inexhaustible will be the blessing that comes through payment payment of tithes and offerings. ẹ̀yin olùgbọ́rọ̀ mi. my hearers. lónìí. today. olúwa ti ṣètò láti bùkún fún ọ. God has planned to bless you. nípa gbígbọ́ràn sí àṣẹ olúwa. by being obedient to the instruction of God. àṣẹ ìbùkún kì ṣe àdúrà. the commandment of blessing is not prayer. bí kò ṣe fífi fún olúwa. but it's practically by giving to God. bíbélì sọ pé fífún mi a ó sì fífún yín. the bible says give unto me and it shall be given unto you. ní ìgbà tí o bá ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe báyìí fún olúwa. in as much you start to do this for God. gbogbo lẹ̀kùn tó ti tì gbẹ́dọ̀ máa ṣí. all the doors that have been closed against you must open. ẹ jẹ́ ká gbàdúrà. let us pray. ǹjẹ́ ọlọ́run alágbára. almighty God. mo gbàdúrà fún gbogbo àwọn olùgbọ́ mi lónìí. I pray for all my listeners of today. kọ́kọ́rọ́ ìgbọràn sí àṣẹ olúwa. the key of obedience to the instructions of God. tí ẹ fi dẹni ìbùkún. that will make you to become a blessed person. kò ní sọnù mọ́ ọ lọ́wọ́. shall not be lost in your hand kọ́kọ́rọ́ yẹn wà lọ́wọ́ rẹ lọ́wọ́ báyìí. that key is right now in your hand. kò ní sọnù. you will not lose it. mo ní kọ́kọ́rọ́ yẹn ò ní sọnù lọ́wọ́ rẹ. I say you will not lose that key from your hand. wà á ní ànító àti àníṣẹ́kù. you will have enough and surplus. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. ǹjẹ́ mo gbàdúrà fún ilé iṣẹ́ fresh fm. I pray for this station fresh fm. kí ọlọ́run kó bẹ̀ẹ̀ sí rọ̀jò ìbùkún sórí ilé iṣẹ́ yìí. may the Lord continue to rain blessings upon this station. ju tàtẹ̀yìn yìí wá lọ. more than ever before. ní orúkọ jésù ni mo gbàdúrà. in jesus name i pray. amen. amen. o lè pè mí sí nọ́mbà yìí. you can call the man of God on this phone line. zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight. ẹni tó ń bá ọ sọ̀rọ̀ lọ́wọ́ yìí ni wòlíì àti ajé ìrere pf ọwá àlàáfíà ní fún yín. Amém. The preacher of this message into your hearing right now is evangelist and prophet P.F. Owa. The peace of God be upon you all in Jesus' name. Amen. Ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí Christ Revival Miracle Church tó wà ní nọ́mbà seven Reverend P.F. Owa Crescent lẹ́yìn St. Louis College Adéyẹmọlẹ́ Àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀nyí ní gbogbo ọjọ́ Sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni Ọlọ́run alààyè ti máa ń nawó lórí oníkòjìpọ̀ àwọn èèyàn ní gbogbo ọjọ́ monday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àárọ̀ sí àgò méje àárọ̀ ọjọ́ tuesday bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àrọ̀lẹ̀ sí àgò méje ilẹ̀kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún kóhun tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí àgò kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà gbàyípo fún onírúurú oníkòjìpò ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn-ún rọ̀lẹ́ sí àgò méje ọjọ́ thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere bẹ̀rẹ̀ látàgò méje àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ ní gbogbo ọjọ́ friday tó bá kẹ́yìn oṣù ní àṣálẹ́ agbára máa ń wáyé nínú ìjọ wa bẹ̀rẹ̀ látàgò mẹ́wàá alẹ́ di òwúrọ̀ ọjọ́ kejì ẹ darapọ̀ mọ́ wa nínú àwọn ọ̀sìn wa tí ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí ká ẹ pè bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkan náà tá a tún pàdé lórí ètò ìkan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run rẹ̀ pf wa ló dájúdájú a bá